فإن أصدق الحديث كلام الله فأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة ثم ضلالة في النار. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى الإيمان وأركانه إن معتقد أهل السنة والجماعة في أصول الإيمان يتلخص في التثبيت بأركانه الستة كما أخبر بذلك النبي صلى الله عليه وسلم في حديث جبريل عليه السلام عليه الصلاة والسلام لما جاء يسأله عن الإيمان فقال صلى الله عليه وعلى آله وسلم أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بقدر خير وشر والإيمان يكون على هذه الأركان الستة إذا سقط منها ركن لم يكن الإنسان مؤمنا البتة لأنه فقد فقد ركن من أركان الإيمان فالإيمان لا يكون إلا على أركان المئة ستة تم فما لا يقوم البنيان إلا على أركانه مكتملة إذا لا يتم الإيمان إلا بأركانه الستة جميعا على الوجه الصحيح الذي دل عليه الكتاب والسنة ومن جحد شيئا منها فليس بمؤمن وإن ادعى الإيمان وقال بذلك أركان الإسلام حفظنا ترى الوكيل في عقيدة السلف الصالح أهل السنة والجماعة لشيخ عبد الله بن عبد الحميد الحسري في أمة قال اليوم أكا أكانيني من عيوش يوم أكا أكانيني هنا الإيمان وأركانه الإيمان وأركانه ọ̀rọ̀ tí gbogbo ètò bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ọgbọ́dọ̀ bá yé yẹn ni ọgbọ́dọ̀ má gbọ́ yé ní nǹkan tí a fẹ́ kà yé tí èèyàn bá jẹ́ mùsùlùmí tó bá bèrè kankan nínú àwọn nǹkan yìí lọ́wọ́ yẹn tí wọ́n á ní kò yé o. Ah, ẹnìyàn nǹkan tí yóò bá ayé rẹ̀ jẹ́ àti àlùkìyàmọ̀ rẹ̀ náà ni òye àwọn kan ló mẹ tí o bá níyàn nílé ayé yàn tó ní ìrìn pọ́blẹ́m kankan wọ́n ní ọ̀rọ̀ ọ̀ka sí ìrìn à ìrìn ọ̀rọ̀ wíkà ó ní pọ́blẹ́mù ó ní pọ́blẹ́mù àpábá ni sẹ́ẹ̀tì ansẹ̀tì ápùnmọ́ ṣe kò yé mi sí ọ̀ ní problem àmọ́ àwọn kẹ́kẹ́ ń bẹ tó bá bí ọ́ tó bá bí ọ́ kódà tó bí ọ́ kó ta ní fún president Nàìjíríà fún ẹ̀mí ọ̀nà ta ni minister of kiri kan fún ẹ̀mí ọ̀nà kò ní problem àmọ́ àwọn kẹ́kẹ́ ń bẹ tó bá bí lọ́wọ́ yẹn tí ẹ bá ní èmi ọ̀nà <clears throat> wàhálà ni o wàhálà ní fún yẹn o irú àwọn nǹkan yẹn náà ni tí a fẹ́ kà ní èrè yìí tó o túmọ̀ sí gbogbo àwọn tí a wà nítòsí àtàwọn tí a ń gbọ́ra wa òun wa láti jìnnà fún tí a gbọdọ̀ fẹ́ yí sí kí àlàyé rẹ̀ kó yé wa ọ̀rọ̀ bí àdùsùn náà kọ́ lé léyìí o ọ̀rọ̀ àdùsùn náà kọ́ o ọ̀rọ̀ tó fi jẹ́ mùsùlùmí iná ni tó òun ní ẹ̀sìn máa ìgbàgbọ́ wa àjẹrò àti àwọn orígun ìgbàgbọ́ ṣe kí n tẹ́tí mo fi kọ́kọ́ mú àwọn ọ̀rọ̀ ìṣáwájú yìí wá òun ni pé nínú nǹkan táwọn èèyàn gbọ́lé jù láyé tí ò lè yé àwọn èèyàn òun náà lè gbà sí afẹ́mọ̀ọ́kà yìí torí pé kí ni oríṣiríṣi ìgbàgbọ́ òun ló kún sí àwùjọ àwọn mùsùlùmí èyí tó wọn lọ́kọ̀dọ̀ àlẹ́bí sọ́lọ́ fún ọmọ ẹ̀rọ sẹ́lẹ̀ òun ni ó gbọ́dọ̀ yé gbogbo wa. إلى الشر إن معتقد أهل السنة إن معتقد أهل السنة والجماعة ìrùsù ètò náà wọ́n ní ṣẹ̀rí àtìkọ́kàn àwọn àlùsùn náà nípa ìpínlẹ̀ al-iman ìgbàgbọ́ yàtọ̀lá hàn wọ́n ní èyí ń sọ ní ṣókí ní pé ṣókí rẹ̀ ni pé fi tàfídíkì bí àkàrí ìpẹ́ta ìyẹn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ìyẹn gbọ́dọ̀ gbà ó lódodo àwọn orígun mẹ́fà kan nínú ìgbàgbọ́ nǹkan mẹ́fà tó gbọdọ̀ pé sí ara yẹn كما أخبر بذلك النبي صلى الله عليه وعلى آله وسلم ترى النبي لطول ipe o lè jẹ́ olùgbàgbọ́ àbí kí nǹkan mẹ́fà kó pé sínú gbàgbọ́ rẹ̀. fi hadithi Jibril ọ̀rọ̀ yẹn bẹnu hadithi Jibril عليه الصلاة والسلام لما جاء يسأله عن الإيمان جبريل لفوا على وضع النبي صلى الله عليه وسلم قواتي النبي في كن الإيمان كن جاء بابا كلا سيغان لي أما أفاني جون شلعي وما يبابا أما أقول أقول بابا قلوا نصريه وكملوا نصريه tòun ní tẹ́lẹ̀ máa jẹ́ mùsùlùmí oníkó gbà pé tẹ́lẹ̀ kan bá máa burú sí ọ tábúrú bá sí ọ ọlọ́run ní kó sí ọ ibi tí ọmọ ìpàṣẹ parí kọ̀ wá lẹ́sàlàyé àkídà náà wá kó tó bá ti sọ báwọn láàrin méjì ó sọ̀rọ̀ àkídà náà àbí tẹ́lú kan gbà tó yẹn sọ̀rọ̀ àkídà náà tó ẹ̀kọ́ni tọ̀ lẹ́yìn náà ọ̀rọ̀ àlẹ́gbàdáàtì lẹ́yìn náà ọ̀rọ̀ àlùmọ̀ àmàlẹ́ yóò kẹ́ bẹ̀rẹ̀ àlùmọ̀ àmàlẹ́ torí ń jẹ́ ìgbàgbọ́ báyìí náà láéláé jìbìrì lọ́wọ́ bá nẹ́bí sọ̀rọ̀ ọ̀rẹ́ sọ́lá ọwọ́ àbí ànẹ́bí pé kí ń jẹ́ ìgbàgbọ́ kan فقال صلى الله عليه وعلى آله وسلم عليه وعلى آله أن تؤمن بالله على أقل ọ̀rọ̀fẹ́ ìdíbẹ̀rọ̀ kẹ́lẹ́ gbogbo ẹ̀kọ́ kátà bá ń kà yìí tó ń ṣàbá àwọn àfáà tún nà lẹ́sàn wọn àlàyé ń bẹ lórí ẹyọ kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ ni pé kò ní ìgbàgbọ́ tọ́lọ́run àkọ́kọ́ nù ní ìgbàgbọ́ sí ọlọ́run à ń padà bọ̀ wá bí àlàyé rẹ̀. wọ́n mẹ́lẹ́ ìkẹ́kì yìí ó tún nígbàgbọ́ sọ́rọ̀ mẹ́lẹ́ àríkà ẹ tó bá ti pé ọ̀rọ̀ nígbàgbọ́ sọ́rọ̀ yé gbogbo àlàyé tá padà sùn mú wá ó yé àmọ́ wọ́n máa ní mọ̀láíkà wọ́n ní mọ̀láíkà pọ̀ mọ̀láíkà ní so ó ní problem nípa ọ̀rọ̀ mọ̀láíkà ẹni yẹn kò sí nígbàgbọ́ wò wà kútu bí ìhì yóò nígbàgbọ́ sáwọn síra ọwọ́ ọmọba àlàyé wọ̀ wá lérí yẹn náà yékéyéké wà rúùsù lè yìí yóò nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ ọlọ́run واليوم yawm al-akhir yóò tún nígbà wọ́n sí ọjọ́ kẹyìn bákan náà wa tu'mina bil-qadari wọ́n tún wá nígbà wọ́n sí qadara khayrihi wa sharrihi ó jẹ́ orí ni àwọn ẹni pé tí kádàrá tó tó mọ́ ẹ bá ṣẹlẹ̀ ẹ̀ka bímọ ẹ̀sìn kọ́lé ẹ̀sìn ṣéyàwó kí ọba pẹ̀lú ọlọ́run náà lórí gbogbo àwọn nǹkan yìí òun náà lọ kọ́ òun náà lọ mà òun náà lọ fẹ́ òun náà lọ ká máa rí ṣe. àmọ́ lónìí ẹni tí wọ́n lọ pé yóò kú ó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀. tó ọ̀ gbọ́dọ̀ pariwo pé ayé dé o wà tó mínú dé kọjá wọ́n yìí rí ọ̀ṣẹ́ rẹ̀ ilé kù jóná ilé kù yẹ kó kalẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ọmọ ibi tí wọ́n ti ṣiṣẹ́ yọ wọ́n bá di pé ayé tó tó tó kò sí ti ń jẹ́ al-iman bil-qadar tó mẹ́fẹ̀ẹ́fà nìyẹn al-iman billah mẹlẹ́ẹ̀kẹ́ sí àwọn mẹlẹ́ẹ̀kẹ́ àlẹ́kẹ́jì kutubihi tírà rusulihi òjíṣẹ́ yawm al-akhir ọjọ́ kẹyìn al-qadar ọ̀rọ̀ qadara ṣé ni mo ti ká mẹ́fẹ̀ẹ́fà yìí gbogbo àlàyé ti ń bẹ lábẹ́rẹ̀ lọ́dọ̀ gbọdọ̀ àlàyé tí ó bẹ ní abẹ́ ẹyọ kọ̀ọ̀kan ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ní ìsàlàyé fún wọn tọ́jú jáde kọ́ta tí wọn lóore fún wọn lóyà tó wù káàrin lọ gbà pé àmùsùlùmí ah, ló kú yìí tọkànlẹ́ ọba lẹ́nu sàárè ẹ̀ǹkan tó bọ́ ilé léyìí o wàlúwà ìdílé ẹ̀ sọ̀rọ̀ bọ́ ilé léyìí o náà ẹ̀sìn owó tí wọ́n tà ń sọ yìí nìkan kì í ṣe ọ̀rọ̀ iṣẹ́ àbí ọ̀rọ̀ ló wà ní kò lọ́rọ̀ wọn bẹ́ẹ̀ iṣẹ́ làwọn yìí ò tí wọ́n náà tọ̀ àmọ́ ṣe rí nǹkan mẹ́fẹ́ pàtàkì yìí òun ni iṣẹ́ tí àtẹ́lẹ́sọ̀ lọ ẹ̀rọ̀sẹ́lẹ̀ tó kọ́kọ́ ṣe gbogbo iná ẹ̀ka fọ́nà ní skul náwọn skul ẹ̀ka pé àtẹ́lẹ́sọ̀ lọ ẹ̀rọ̀sẹ́lẹ̀ ó kọ́ lo thirteen years ní Maka lẹ́yìn ìgbà yẹn wọ́n wá lọ sí Madina wọ́n wá lọ ọdún mélòó mẹ́ẹ̀ wọ́n wá lọ ọdún mélòó ẹ́ wọ́n lọ mẹ́wàá ń bẹ̀. ṣé kọ́ ọdún mẹ́wàá lákòókò tá náà kọ́ lórí Mẹdínà wọn ò tí ì kírun wọn ì kírun wọn ì gbà rẹ̀ nǹkan tá náà ń ṣàlàyé lórí yìí àgbẹ̀mánu bẹ̀rẹ̀ mẹlẹ̀ ìkẹ́kì kùtùbí rúṣùlì yọ̀ọ́mẹ́lì áàkẹ́ àkọ́dà wọn là lẹ́nu ṣàlàyé fún wa. فالإيمان شكل نسبي بابو يقوم على هذه الأركان الستة orí eríko mẹ́fà ilé ó jòkó lélẹ́rí kátó ní pé yẹn nígbàgbọ́. ìdá sáfọ̀tọ̀ mi ni àrùn kolónù lẹ́mìíkùn ìnsánù mọ́mìnú bàtà lẹ́mìíkùn ìnsánù mọ́mìnà àlùbàtà tí kàbí ní wú kí ni á pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọjọ́ gbọ́dọ̀ kì í ọ̀rùn nìkan náà nìkan fi sí ìfitáradára gbà àbí ni ò yé mi sí á èèyàn jẹ́ mùsùlùmí rárá ò lè jẹ́ mùsùlùmí rárá ò lè jẹ́ mùsùlùmí rárá náà nínú nǹkan tó ṣe kí àwọn oníwàásí oníwàásí tó ẹgbẹ́ mọ́ ṣàlàyé fún àwọn mùsùlùmí eléyìí tẹ̀lé kẹ́ dé wá sí kẹwàá kẹ́kẹ́kẹ́ ayinlọ́run ayinlọ́run ayinlọ́run bẹ̀rẹ̀ tán yóò gbòòrò wọn pátá yóò ti wá sí wọ́n ti tó tún yín dá wákàtí tó wọn so ẹwọ kí ni ẹmú jáde ní kí ni ẹmú kú níbi níbi wá àbí ọ̀nà ẹ̀nírí ẹ̀nírí òkú tẹ́tọ́ ẹjọ́ wà ṣe pọ̀ láwùjọ wà yìí ni ló bá fi jẹ́ wà sí gidi láìlera ìlọ́wọ́ ìlọ́run ẹ̀rọ ọ̀dà o ló ń kó lọ <laughs>

àwọn onígbọ́ àti owó ni àwọn nìkan tó owó làwọn owó ni wọ́n tọ́jú sápò tí wọ́n ná kọ́lá àwọn kùkù ojú òtì wọn ó tó gbowó náà ni ojú òtì wọn kọ́lá ẹlòmí ọ̀rẹ́ rẹ̀ ẹgbẹ́ rẹ̀ yóò kú yóò tó gbowó yóò tó pin owó lọlé àgbákò làwọn aláfáàlú yìí màmá yàrá àgbákò ni wọn màmá yàrá wọn jẹ àgbákò wọn ò ní ojú rájúwájú àti ẹkùn ẹkùn rá ni ẹkùn rá ẹkùn tó bù dá tó wá já ìlọ́ pàdé rẹ̀ mọ́ dé nítorí lè náwó tiẹ̀ lọ. na dípò tí lọ mo ní pé wàhálà yìí ọ yẹ kí n sànú àwọn èèyàn torí tí ẹbí ń jẹ́ mùsùlùmí náà là ń fẹ́ kà láfẹ́ lọ ẹ̀ tó ń pọ̀ yọ̀ ṣe ní sọ ní ọ̀nà tó yẹ kó yé àwọn èèyàn. tó ẹ tó lè ní ìṣòro kan pẹ̀lú ọ̀kan náà àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà àìjẹ̀mọ́rì ìgbàgbọ́ hmm. ẹni yẹn kò lè jẹ́ mọ́mìnì ni o kò lè jẹ́ mọ́mìnì o so ó túmọ̀ sí pé ẹ̀sìn ọ̀ṣẹ́ sọ̀rọ̀ wa àwọn èèyàn ń kú àwọn èèyàn ń kú ọ̀pọ̀lọpọ̀ láti sọ yóò ti yé àwọn èèyàn ṣàtọ́lọ́ bá sọ yẹn kí ìzọ tó tọ́ aláìmọ̀kan ni wọ́n dé tí aláìmọ̀kan ni wọ́n tí wọ́n bá sọ ìfú wọn tó lọ kó لأنه فقد ركنا من أركان الإيمان فلنية ونوري مكانا ونوري مبابولي فالإيمان إجابتني لا يكون إلا على أركان ستة تامة هذا كما دفعوا قبل رأيان كما لا يقوم البليان يبشط يلو ليجو إلا على أركانه متكملة àwọn mọ̀kẹ́tẹ́mìlà kótó lórí ilé tó kó lórí àwọn pílà ni ẹ lè rí ilé tí wọ́n ní ẹ̀kọ́ ní lẹ́gbẹ̀ẹ́ bíi ṣé wọ́n rí ẹgbẹ́ yìí ẹ mọ̀tò pílà sí ibi ó ṣe kí ni ló jà wá lẹ́nu ẹ̀wọ̀n ẹnu bíi lásán ẹ̀wọ̀n kí ni fáànù yìí ẹ̀wọ̀n wọ́n sì fi pílà gbé ẹ̀wọ̀n pílà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ tó lè ṣe ilé ìdájọ́ pílà lé pílà gbogbo nǹkan òun ni ọgbọ̀dọ̀ dúró sí nǹkan wà lórókè rẹ̀ mẹ́fẹ̀fà ìgbàgbọ́ mẹ́fà tá à ń sọ yìí òun ni bí pílà orí rẹ̀ ní kí ó má lè ojú òkú tí nǹkan bẹ lé ní ìṣòro ń bẹ báyìí nígbà tó ní kíni òtù ní ìṣòro ẹ̀rọ bí àga yìí lẹ́yìn kọ́kàn bí kọ́kàn rẹ̀ ó fi ààyè ó sì fi rẹ̀ rí kí wọ́n lè àmọ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ kan yóò kúkú yá ẹ̀ yóò ti wá náà gbìn ín òsèlè jẹ́ kíni mọ́ òsèlè jẹ́ tébù mọ́ òní balance mọ́ ẹ wo wọn wọn tí ẹsẹ̀ ẹ̀dùn kó yìí fẹ́ẹ́ kọ́ kàn yọ kan bẹ́ẹ̀ kọ́ kàn ẹsẹ̀ inú ẹsẹ̀ lẹ́rẹ̀ẹ́rẹ́ yẹn kọ́ kàn yọ kan kó lè fẹ́ẹ́ kan náà wọ́n kan ẹni wọn kì yóò jòkó kò dé jòkó lọ níjẹ́ báyìí bẹ́ẹ̀ náà ni àlèmán ìgbàgbọ́ tí nǹkan bí wọ́n fà yìí tí ò bá yéèyàn tí ò bá yéèyàn à èèyàn lè jẹ́ mùsùlùmí ọ̀wọ́ ọlọ́pọ̀ ṣàtọ̀nù wa. náà lè dá aláyẹ̀fí mọ̀ ìmàn òní pé àníwọ̀n yóò lè pé ilẹ̀ àti àkáàmì tẹ́tà jẹ̀mí àti kórìkò mẹ́rẹ̀ẹ̀rin yẹn kó fẹ́ fa ẹ̀kọ́ wa ń bẹ̀ lápapọ̀ alágbèbọ́ tí yẹn sọ̀ṣì tó wọ́n lọ wá jẹ́ ọ̀nà tó kú lára fíà ẹni pé àgbóyèrè fọdọ̀ yẹ ẹ́ ẹ̀dàkọ̀dà mìíràn ẹ́ ó wà nínú ó wà nínú alukur'an àti sunna ó wà nínú alukitabu wa sunna ìtẹ́kùn mọ̀ pé nítorí sí inú ẹ̀sìn yìí ah, ó fẹsẹ̀ múlẹ̀ fẹsẹ̀ múlẹ̀. ومن جحد شيئا منها ẹ̀tọ́ bá jìnnà kínní kan nínú àwọn orígun mẹ́fà tá à ń dápọ̀ yìí tí bá ní ẹni ah, ọ̀gbà gbọ́ ṣọ̀pẹ́lú mi yóò ní tẹ́yìn ìrì ìdèrè rẹ̀ lọ́hánàlá yóò ní tó ń bá rí wáyé wọn gbàgbọ́ gbogbo táàkà yìí kò sí ìtò lè fojú ara rẹ̀ ní sọ́ọ̀tù rẹ̀ mẹ́ ò lè fojú ara rẹ̀ ní kó o ti bí ọjà ọlọ́gbàgbọ́ àti sọ̀rọ̀ abẹ́jẹ́ mùsùlùmí kódà tó máa ń sọ fún ọ pé tó ní tẹ́sí ìbèrè ìwà láì rọrùn ṣé dókítà wa fún yẹn ní sọ wá ní ọ̀gá gómìnà tó wá ọ ní ìmọ̀kẹ́tì ń ṣe mí láti ọmọkẹ́tì ń ṣe ọ́ òkè lẹ́gbẹ̀ẹ́ ń ṣe tẹ̀sí malaria pọ̀ tó lè gbé ọ̀rá lọ́wọ́ sókè àbí ní wàá tẹ̀ ìgbìmọ̀ kẹ́lẹ́ kan láàrin five minutes three minutes tó ti ní ah, malaria positive negative tó ti ní wọ́n ló ó ń ṣe kí ni ó ti gbàgbọ́ ìgbẹ́ni mo ní malaria ni wọ́n ní tí olùdílé lọ́dọ̀ náà ọ̀dọ̀ ayé gan òun gba ohun tó ojú ara rẹ̀ rí gbọ́ wọ́n sọ fún ọ kí onímọ̀lẹ́rẹ́ ọ ti gbà bí mo ní mọ̀lẹ́rẹ́ náà ni wọ́n lè ní àkéjì mọ̀lẹ́rẹ́ àtàìpọ̀lù lẹ́jà ọlọ́rẹ́ á ẹ̀ ọ̀la ìgbàlè yìí ti ń tọ́jú òun ní àtàìpọ̀lù lẹ́ ló ti gbà pé à bọ́ọ̀lù àwọn àṣìbáyé. so òun ni pé àwọn nǹkan yìí ìyẹn gbọdọ̀ bá gbọ́ tó bẹ́ lè jiyàn rẹ̀ sọ pé ò lè takú mọ́ dókítà rẹ lọ́wọ́ ìwà láì dókítà rẹ sọ yìí pẹ̀lẹ́rì àbò ò lè wúlẹ̀. kódà tí ẹ tí ẹ bá ń jiyàn rẹ̀ pé èèyàn gbà àbí nǹkan yẹn ẹni yẹn ò fi táratára gbà á ẹni yẹn kì í ṣe mọ̀mìnì kì í ṣe mùsùlùmí. Wa ادعى الإيمان فلا تبان تقول إن كلم إيمان تنقل على قيم òun nígbàgbọ́ wípé àwọn mùsùlùmí ti wá àwọn ìlú àwọn ọmọ kékeré kan òun náà ń pera rẹ̀ sínú mùsùlùmí wà kọ́ ọ̀dọ̀ ìdájí àrùkẹ́rì islam kúrò àti wọ́n ṣe àwọn apá kan ní àwọn olùgbò islam ń kírun ń gbá rẹ̀ ń lọ sí hajj kọ̀ọ̀kan kankan fún àwọn kan bẹ tí ó gbàgbọ́ ń bẹ̀ àbí ó níṣòro pẹ̀lú kan bẹ̀ tó àbí ń ṣiṣẹ́ tí ń túmọ̀ sí pé kọ̀ọ̀kan kan yẹn gbọ́ ẹni yẹn dáràn o kò lè jẹ́ mùsùlùmí gidi o tọ́ ṣéèkì ní ar-rukn al wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àlàyé onígun kọ̀ọ̀kan al-imanu billah ìnígbàgbọ́ sí ọlọ́run ọba kí ni jẹ́ ìnígbàgbọ́ sí ọlọ́run pé èèyàn gbọ́ ọlọ́run gbọ́. àìsímánu de la ìṣàhánilá ìnígbàgbọ́ sí ọlọ́run ọba wọ́n àtọ̀sídì kọljáàzìm òun ni ìgbàlódodo yányá ìgbàlódodo yányá wọ́n ìkàrọ̀rù kàmìl ìfìrìnlẹ̀ tó pé wọ́n ìtẹ̀rọ̀ tó tààm ìjẹ́wọ́ yányá kí ni kí yọ jẹ́ wọlé lérí kí ni kí òfin rẹ̀ lélérí kí lè yàn gbàgbọ́ lódodo yẹnyẹn òun náà ní ibi ojú òde là kọ gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ kó dára lójú ìgbọ́ lọ́wọ́ bá ń bẹ kó kéèyàn jẹ́ wọn kó rinlẹ̀ nínú ọkàn yẹnyẹn ìgbọ́ lọ́wọ́ bá ń bẹ jalla wa ala bóyá oṣù àgbà kọ́ lọ́wọ́ bá ń bẹ ọgbà gẹ́gẹ́ bí àwọn bí ànábì ṣe ṣàlàyé fífi ọlọ́wọ́n bá ń bẹ̀. àkọ́kọ́ nìyẹn o nínú tó gbọdọ̀ gbọ́ nínú o ọgbọdọ̀ gbà fọlọ́wọ́n bá ń bẹ ń bẹ bí rúbú ìyá ti hì pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe. ọgbà àwọn pé ọlọ́run ní ń ṣe báyìí ó ti gbọdọ̀ máa hàn pé ọgbà bẹ́ẹ̀ ló lọ́pọ̀lọ́ ní ń ṣe. ẹ̀dí kan wá fún wa ní àpèjúwe bóyá àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe ọlọ́wọ́n bá wọn ń pa ẹ̀dá iṣẹ́ ọlọ́run ni yóò ṣe yí wọ ìmì òun ní wọn sọ ní kẹ́dọ̀ ọbẹ̀ láyé òun ní tí wọn ń pa ẹ̀dá ṣé ti rí bí àsìkò tọ́lọ́ bá fẹ́ mú ẹ̀mí ẹ̀dá lọ àsìkò yẹn ìṣẹ́jú kẹ́kọ́dá kò ní lé kò ní lé kọ́dá kò sì ní bí ní kan tọ̀ ṣe rò pé ọ̀rọ̀ táà ń sọ yìí ó dòdò lórí àwọn o ó dùn sọ ṣe rò pé kàdíkè sọ lórí àwọn ọlọ́bólá pé ọ̀rọ̀ ní ọkàn ọ̀rọ̀ kan ní kì í sọ lórí àwọn nìkan ọmọdé sínú ẹgbẹ́ ní التصديق الجازم الإقرار الكامل الاعتراف التام ìyẹn gbọ́dọ̀ gbà kó jókòó lẹ́yìn rẹ̀ kó rinlẹ̀ nínú ọkàn rẹ bákan náà kó tó wá kó kó pé bó ṣe náà ọba àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe ẹnìkan ò lè ṣe é nísìnyí ọwọ́ ọ lójú wípé bàbá òun sọ pé ẹ̀họ́n náà ní ọkàn ni ọmọ rẹ àbí àbúrò rẹ àbẹ́gbọ́n rẹ nǹkan kan ò ṣe nǹkan kan ò ṣe ọ̀rẹ́ kò sí nǹkan kan so àbí ààrẹ yẹn ò sí ẹ̀ tó rẹ̀ ọba ti kọ́ já sí ikú kí wọ́n wọ́n sùn ń ayé hmm, ayé tó tó pépé títà ń wà lẹ́nu rẹ̀ nù ọ̀sán jáde ọ̀sán jáde pépé ayé tó tó ní ń bẹ lẹ́nu rẹ̀ ah èèyàn dáràn o ìgbàgbọ́ lórí iṣẹ́ ọlọ́run ti wó ní jẹ́bà rùn tó yóò ṣe yí wọ̀nyọ̀mí lọ́dún ń pẹ̀dá òní iye ẹ̀dá iṣẹ́ ọlọ́run ọba ni o bákan náà yẹ̀rùn dúpọ̀ òun ni wọn ń ṣáàrùsì kí fẹ́ dá bá wù wá ní káàrùsì kí yẹn pọ̀ fẹ́lòmí kì ṣáàrùsì kí owó nìkan àrùsì kí ọmọ wọ́n wá fẹ́ lómi ọlọ́wọ́ fẹ́ lómi ní àrísìkí àlàáfíà tí ó pọ̀ kọ́ra àrísìkí ọpọlọ lọ́nà fún ẹ kọ́ra àrísìkí ìrìnà wọ́n fẹ́ lómi tí ẹ̀ yẹn ni ó ní ó ní ìnáwó ẹ̀nì ẹ̀bá kan ló ń wà kọ́ ó ní ìrìnà ìrìnà ló ń mú ìrìnà tó ń mú ẹlòmíì agbára àlàáfíà agbára nígbà tó lọ́wọ́ sá wá níbi kí rẹ̀ ti bá mú kò ní rẹ̀ kéré fásitì láti ní díẹ̀ báyìí tó tún gbé ó tó dìde nù ẹlòmíì ti ní gbogbo ọ̀sẹ̀ ní ọ̀rọ̀ dókítà gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀wọ́n dókítù rí wọ́n ti dáàbà so gbogbo yẹn kí ọgbà kọ́lọ́wọ́ ọba náà ní wọn ló ń ṣe fẹ́ dà á ìfẹ́ nìkan ká ayé kò lè ṣe fún yàn ayé kò lè pẹ̀dá ayé kò lè fáńsì kò lè fún yà lówó kò lè fún ọláńsì kò lè ẹwà ìfẹ́ tó bá gbà kúrò eléyìí tó yé náà ṣẹ́ rí òkú tí àìgbọ́ kìíní yíyé tí ń kó bá wa kìí ṣe kékeré o kódà àìníkọ̀kànbalẹ̀ tí ń kó bá wa láwùjọ pẹ̀lú àìgbọ́ àwọn ọ̀rọ̀ àwòkéèdè ọ̀rọ̀ ìmọ̀lẹ̀ yíyé kékeré tó ẹwẹ́ tí ó gbàgbà fọlọ́ ọba ní sáré ti mẹ́ta ǹjẹ́ rẹ̀ nìyẹn kó wa mú ọ̀sẹ̀ dúdú kọ́ wa gun kọ́ lọ́kọ̀ọ́kọ́ ọ̀sẹ̀ dúdú yóò wá dúkọ̀ kọ́ ní wọn bí yóò ti kó owó mọ̀ wá yóò ti gbà bẹ́ẹ̀ pé ọjọ́ ó sì máa yá ọ̀gọ̀ yóò mọ̀ pọ̀ mọ́ fúra sí i. ọmọ jíra ọ̀rọ̀ ọmọ mi bọ̀wọ́ ojú ọ̀nà ojú ọ̀nà ni ọ̀fọ̀ sí tẹ́lẹ̀ pé tọ́lọ́run ni ọṣẹ yẹn tẹ́kọ̀ọ́ bí ọ̀gẹ̀gẹ̀ rẹ̀ sí ọṣẹ lọ́lọ́run àbí èkó ọ̀bọ̀ lọ́lọ́run àbí kámúrà lọ́lọ́run àbí ọ̀rẹ̀kíní tó fi lù ú odó tó fi gún àbí ọlọ́run àbí tó àmọ́ wá fún ọ tẹ́pẹ́ ni àgbákò ọ̀dẹ̀ náà ni so ìtí ó yẹ kó yẹ wà lélẹ́yìn gbogbo ẹni tí ó bá ń gba ọdún kan báyẹn gbọ́ ẹnìyàn ọ̀gbọ́n náà máa gbọ́ ó níṣòro gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alhif ìṣọ́ ìṣọ́ ọlọ́run náà ló ń fẹ́ ọlọ́run kọ́yọ̀ ọlọ́run kọ́yọ̀ ṣáṣìbọ́n ọlọ́run tó ọ wá di lóde nìkan wọn sọ fún ọ pé òwò ayé ilé o ayé ilé àwọn àwa àwa ọ̀pọ̀lọ́ lọ́pọ̀lọ́ ní mẹ́rin jọ rẹ̀ mọ́lẹ̀ tó òun láwọn àjò láwọn àjò pẹ̀lú atari tó òun àti síbẹ̀rẹ̀ mẹ́ta táwọn rí ẹ wọ́n ti fọwọ́ mú kéré fún ọ ẹ̀yẹ́ kan ti jára nígbà kan olùdókòwò àti wájú àbákò báyìí mo ti fún gbẹ́rẹ́ fún àwọn olùdókòwò pé mo ti gbẹ́rẹ́ wọ́n ní mo ti fún ọ̀la lọ́kàn bẹ́ẹ̀ là ó lè kù náà sí ìwà ìtànlẹ́ lágbárí lọ nílé ní orúkẹ wọn ń bà nígà tó àgbákò táwọn èèyàn lọ lè ń ṣe nínú rẹ̀ tó ṣírú gbẹ́rẹ́ wọn ní ìsìn òun náà wà sọ àbí kíní ìtọ́jú tó wà ní ọlá wàláì kò lè sọ́yà kò lè sọ́yà ìmọ̀ nígbàgbọ́ tọ́lọ́run torí tó sọ ni pé alọ́nà ni wọ́n kọ́yà wọ́n wá ní ọṣẹ dúdú àdígbẹ́rẹ́ òun yóò sọ kò ṣe é ṣe ìyẹn lè jẹun nìlẹ̀ kò lè jẹun sí lọ́rùn bẹ́ẹ̀ ni wọ́n olóhìyẹ́ ti yìí wọ́n adájọ́ ìbẹ̀yẹn ni o ẹyẹ tó débi rògbòbíyà kan náà fún yín rògbòbíyà ni pé ọlọ́run ọba ọlọ́run tó pamọ́ ń tó pamọ́ òun lọ́mọ kò sí bàbá aláàfà kan aláàfà kan tó mọ̀ kò sí ipe ní tí ó ṣẹlẹ̀ sí ọlọ́la ẹ̀ẹ́dọ́là ẹ̀jẹ̀ ń wò fún ọ àbí kí ni yóò da kò ní da ọ̀nà tóbi lè gbà pẹ́ nìkan mọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé òun sọ pé nìyẹn lọ́wọ́ ò ní ìròyìn ìgbàgbọ́ níyẹn wà ìròyìn ìgbàgbọ́ ló lè jẹ́ mùsùlùmí kó rí báwọn tẹ́lẹ̀ kan bá pàdé ẹ̀gbẹ́ tó máa ń sọ fún ọ pé tí wọ́n ní sàárìn ó ní náà ìyá ẹni Fátímà ló fi bẹ́ẹ̀ ni a fúlẹ̀ sí mà èyí sí ni ìgbà tó di ọmọ ọdún mẹ́wàá mọ́tò gbọ́ lóde sàárìn ní àrí olóde bẹ́ẹ̀ ni ẹ́ àti àwọn tó ní ká òun mẹ́ta rẹ̀ ọtútù kan bẹ ní àríwá ní ọ̀sáré gbé ọ̀rọ̀ àrí ní a. Ah, Dokọ̀ ara jẹ́ nǹkan bẹ́ẹ̀ torí wọ́n tó bá wá ní tí ẹ̀sìn bá yí ọ wà ní lórí ìwúlẹ̀ yàrá ẹ̀ ẹ̀sìn yẹ lórí ìwúlẹ̀ ìwúlẹ̀ sí ẹmọ lẹ́yìn torí bóyá tó ṣẹlẹ̀ nǹkan yẹn ṣẹlẹ̀ sí ọlọ́ọ̀tọ́ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ wà lọ pé ẹ̀sìn bá lè jẹ̀ ló ń múlẹ̀ ẹ̀sìn bá lè jẹ̀ jẹ́ mùsùlùmí náà àbí ẹ̀sìn lòun náà ń bọ́ wọ́n ra kùn ẹ̀ẹ́dẹ́jọ́ mùsùlùmí máa ẹ̀wọ́ yẹn sùn fásitì yẹn sùn láyìí òdìjọ́ mùsùlùmí wàlúwàlú tó torí pé kí ni ọlọ́run bá ní alimul ghaibi wa shahada wa la yuzhiru ala ghaibi ahada olùwà tó ní pé wà nẹ́bì gangan wà nẹ́bì tí mo rán ṣẹ́ gangan tẹ́gbọ̀n kẹ́ yẹ lórí ìbúnú kọ́ra bá ẹ bá tó bá ti pé àfà ní máa ń pera rẹ̀ ọlọ́run tó pé ànábì àbáfà kan tó ànábì aláì sáfà yẹn o ọlọ́run àti fún ànábì pé o ò mọ kódà tó bá wú òkàkà báyìí tó bá yín mú sí ọ lẹ́yìn o lè mọ̀ àtọ́lọ́ bá sọ pé ẹnìkan sì yín mú lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n àbàkan wá dé òun òun mọ̀ nǹkan bí ń ṣẹlẹ̀ lẹ́rọ̀ ni tẹ́lẹ̀ ilẹ̀ mọ́jì sàn yìí gbogbo ẹ̀ tó bá súnmọ́ àwọn afárá ńlá yẹn tó bá súnmọ́ wọn ó mọ̀ bí nǹkan kan náà ni wá nǹkan kan náà ni wá tó gbogbo tí ń ṣe àwọn èèyàn kan máa ń wá tí ń ṣe àwọn táwọn wá sọ̀dọ̀ tí wọ́n mọ̀ níbi ń ṣe àfa àwọn náà níbi ń ṣe àfa àwọn náà wọ́n sì jí lówó gbé ìṣòro pé táwọn wá gbé owó nílẹ̀ ẹ̀ báyìí ìdá ìlànà àti ìlọ yàrá ìwọ̀n gbé nípa ẹ̀wọ̀n yìí ẹnìkan ló ti nù ìwọ̀n ló jẹ wọ́n náà ah, wọ́n lè dájú bá tó mú sáà tó mú ní ah, ọ̀dà ìbáyé ah, ló tó jẹ kí náà ọlọ́run ló dájú bá tó mú bá mi táwọn nínú wọ́n náà ti pè yìí tó tó bá ti wá sọ́dọ̀ sí ẹ̀ wọ́n ti wò sọ̀rọ̀ ìbáyé ló ẹlẹ́dẹ́gbẹ̀ ìwọ́n ló mú ah irọ́ ni wàlúwà àbí làwọn tó mú irọ́ ni. So ẹni tó bá gbàgbọ́ fáwọn kan máa kọ̀kọ̀ pé ojú ṣẹlẹ̀ àwọn kan máa wo ojú ṣẹlẹ̀ níbi tí ayé ni àwọn kan máa wo aláìní ọ̀fẹ́ jẹ́ mùsùlùmí ẹni ò ní jẹ́ mùsùlùmí nù ò ní jẹ́ mùsùlùmí tó bá kan náà olórí àwọn ẹni ọjọ́ wa gbúdú yorùbá bí àyè báyìí olórí àwọn àwọn ni nǹkan táwọn fi ń jọ́ sí fọlọ́ olórí à ti pé àmọ́ ti jẹ́ ẹ̀rù fọlọ́ táwọn fi sun ọlọ́run tí ń tàkọ́mọ́ fi ń sin ọlọ́run òun ni àdúrà ti àdúrà ṣẹ́rí kí ọmọ kírun fún yàn kò sí irun lọ́dọ̀ wáyà rẹ̀ bí ọmọ kírun fún bàbá lágbájá áà ah! hmm. ẹ kírun fún yàn nílùú yìí o ẹ kírun fún yàn àmọ́ wọ́n ń pe wọ́n ń pe àwọn àfáà àti ẹ̀kọ́ lọ́rùn ẹ tí ìṣòro bá ṣẹlẹ̀ sí tó lè lè pe abdulkadir ìjìlá ni ó pe àmọ́lá ìjà ni ó pe apá kan nínú àwọn apá tó ti lọ ibi yìí ọ̀nà sáré ọ̀nà ìjọ ọ̀nà ló burú fún mi ẹni yẹn kì í ṣe mùsùlùmí o ọlọ́run ló yẹ kó ṣe kéde lọ́rọ̀ kò fẹ́ ní onígbàgbọ́ o ní onígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni kí o du ẹran àpòjú yẹn náà pọ̀ lọ́wọ́ ẹran àwọn èèyàn máa ń du ẹran nítorí nǹkan míì tí èsì ń ẹjẹ́ mú ẹ̀rí wọ̀dà tẹ́jọ ìmọ̀ àwọn ìlà ẹni àkọ́ ló ní ọgbọ́dọ̀ pé ẹlòmíì pẹ̀lú ìmí ọlọ́run ọba ọgbọ́dọ̀ pé ẹlòmíì pẹ̀lú mi o fọ̀tún kọfí jẹ ẹnì ọ̀nà mọ́rán mọ́tẹ̀ṣọ́ ọ̀ kọ́mọ́ àwọn ẹ̀nà kọ́mọ́ wọ ẹ̀nà lẹ́ni tí ó jẹ pẹrẹ tó yẹ̀yẹ́ tó náà ni tí ọba gbogbo tó bá fẹ́ pè láyé wọn pé Allah Allah tẹ́lẹ̀ kan bá fún ọ ní àdúrà kan tó bá ti ṣe kékeré ṣe orúkọ ọlọ́run ọba bí pété anábì ló ní a ṣe ẹ̀rọ àpẹẹrẹ ń wọnú pété anábì ti ní ká ṣe bọ́ bá nípa anábì ló ní a ṣe tí wọ́n ti ń gbọ́ nìtì wọ́n parọ́ àdúrà anábì náà ni lọ́lẹ̀ èdè àwọn alùsùn náà alùsùn náà ní gbowó lọ́wọ́ rẹ lọ́sọ̀ fún ọ tó ẹ pété anábì ní abẹ́rẹ́ àdúrà anábì ló sọ wọn ló wá jẹ́ pé àdúrà kan ni tí ò lójútu àwọn èèyàn ń dẹ ẹlẹ́bọ láti bẹ̀ náà o àwọn èèyàn ń da aláì nígbàgbọ́ láti bẹ̀ o ẹ̀yà jàkìjápò àkàmálò ìtàdù àìtàdù sọ̀sọ́pù jẹ́mìtàkàbá ibú nígbà ẹ̀ tó ẹ̀rúṣù mẹ̀rúṣù wọ́n ni kọ́ mọ́ fàá tó èyàn ń dìbẹ̀ ń pẹ̀lú mí tí ìtọ́lọ́run ní o kíníkan ní jẹ́bẹ̀ òkè ìtọ́lọ́run ní jẹ́bẹ̀ àwọn èèyàn náà wọ́n ní olùhìyẹ́tì ọ̀rọ̀ sábọ̀ kí o dùn kan dídùn nǹkan àyàn ń ṣe ọ láti bẹ̀rẹ̀ náà kọ́dà àkọ́dà ọ̀ sàárà àwọn èèyàn ń ṣe ọ láti bẹ̀rẹ̀ sàárà jù ìgbà tí ọ̀rẹ́ yàn wọ́n lọ́rẹ̀ ẹ wá ní ara rẹ̀ ọ̀yá yín fẹ́ yìí kọ́ lọ́kọ́ fún lálàáfíà àwọn kan bá sọ pé àwọn ayé níbẹ̀ ń jẹ́ ẹ̀ tó lè wé ẹran àkẹ́ àbí àgbò funfun ni wọ́n fẹ́ lo àbí ẹ̀ṣáàtù àgbò kẹ́rí tí èèyàn dùn ẹran tó dùn èèyàn du ẹbọ ọ yàtọ̀ pé ẹran tó lọ lè du tọ́lọ pẹran fún òògùn tòtí ẹ̀ bá kú lórí irú nǹkan báwọn èèyàn ṣe mùsùlùmí ẹran yẹn ẹ gbọ́dọ̀ jẹ náà láti tún lè di ẹran àdúrà. ṣe àpàdé àǹtàdúrà ni àdúmọ̀lú ọlọ́run bí ọba mùjẹmùjẹ àbí àbí àtúkùrá nì mí àwọn apẹ̀rẹ̀ sí ó bá ti jẹ́ kókó sí lẹ́yìn ẹ̀rẹ̀ yẹn jẹ́ ẹ̀rọ pa jẹ́ wọ́n ta lọ́jà ara jíjẹ náà nù àwọn ìtàn tà ní tán pàǹpà táwọn ara jíjẹ nù bóyá fẹ́ ṣe ìyàwó jíjẹ ni tuntun yìí báwọn tó pàtàkì ẹlẹ́ẹ̀kejì òun náà lè lọ kó wọn ìyàn pẹ̀rẹ̀ ṣàpè ìyẹn lè fi àwọn kó wọn pẹ̀rẹ̀ ṣẹ́dígẹ́dẹ̀ àmọ́ òun lè kó wọn kọ́ wọn pẹ̀rẹ̀ ó di pàtàkì mélòó ó di méjì yìí. kọ́ ní ìyẹn bẹ́ẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó mọ́ ní ẹja lásán lè lò ẹran ọ̀pẹ̀ ẹran àti mélòó méjì ẹlẹ́kẹta ẹran iléyà ọgbọ́dọ̀ pẹ́ ẹran tó dẹ̀jẹ̀ kalẹ̀ ló léyà ẹlẹ́kẹrin òun sí hajj bẹ́ẹ̀ bá bí ẹran ẹran wọn dá mi òun dà ẹran ọ̀rẹ́ lágbájá ń bolo wà nílẹ̀ ẹbẹ ẹbẹ ẹbẹ ẹbẹ ẹbẹ pààlà kọ wá wá adìẹ òkùnkùn adìẹ ata wá galata funfun wá báwọn ọmọ kéèkì fún olóyè pé wọ́n tí mo ti lọ òun náà ní ọgbẹ́ pé ìyẹn ṣe ẹlò ìyẹn gbé ìbádà tó lè rí àwọn náà ayé ìsìn àkọ́kọ́ owó wáṣídà owó ìbádà ọlọ́run ní ẹ̀tọ́ tí ká sùn nìkan nìkan ló ní ẹlòmí ọ̀lẹ́tọ̀ tẹ́sẹ̀ ọlọ́run àṣẹ ọlọ́run yìí àbí ẹrú àbí ẹ̀dá lọ́nà wá pè lọ́run lọ́run gbé ẹ̀tọ́ ọlọ́run ọ̀la fún un ìtẹ̀sọ́fùhù yẹ́bùdọ̀mọ́ ọ̀rọ̀ ìyọ́rọ̀ bí kó lè tẹ̀fàkì kàmáì gbogbo ìròyìn tó pé ìyẹn tó ní ọlọ́run ìròyìn tó pé oníkóníkó ọlọ́run ọba ọmọ déédéé ni ọ ọba onímọ̀ ni ọ hmm. ọba aláàánú ni ọ kọ́dà kó lọ rí pé nǹkan tí ń ṣẹlẹ̀ ìsìnkú ń bà nínú jẹ́ ni aláàwọ̀ ọ̀dọ̀ ọlọ́run pé ilé ọlọ́run wá ti pọ̀ ní irú èrò lọ́rọ̀ ti fọ́ ọ̀dà ọlọ́run lè ṣe nǹkan ní ìfọ́ tó tún tó bú nǹkan ní ìbúrú tó lé tó lé ilẹ̀ lé ẹgbẹ́ hmm, ogun ń adúgbò fọ́lọ́run hmm, lẹ́nìkan ti ẹ̀tẹ́ padà rí báyìí ẹnìkan ti ẹ̀tẹ́ padà rí báyìí ẹni òun fẹ́ jẹ́ mùsùlùmí nù ẹni bá lọ́rọ̀ lọ́rọ̀ báyẹ̀ tí kaba ṣẹlẹ̀ tí wọ́n gbé hmm, ẹkùn tó kọ́ fọ́lọ́run lé lé yìí tó lé tó mẹ́rọ̀ lọ́rọ̀ tó ju yìí lọ bẹ́ẹ̀ ìròyìn ọlọ́run ìròyìn tó pé ìrànlọ́run ìròyìn ọlọ́run ọba gbogbo tó bá lè wù ṣẹlẹ̀ ẹ̀rọ ọlọ́run pẹ̀lú ìròyìn tí ó da ìyẹn ìròyìn ọlọ́run pẹ̀lú ìròyìn ẹ̀dá kí ẹ alágbádá aná èlé tí ìlú bí agere ọlọ́run òkómi ẹ̀sìn dàsílẹ̀ ẹran òkómi ẹran dàsílẹ̀ ẹ̀sìn ẹ̀ta báwọn ìròyìn ọlọ́run. bàbá rẹ̀ tó máa pè bẹ́ẹ̀ inú rẹ̀ ó dùn àbí níbi láwọn àwọn bàbá wa yìí òkúmi ẹ̀rọ lálẹ́ ẹ̀sìn ẹ̀rọ òkúmi ẹ̀rọ lálẹ́ ẹ̀rọ ẹ̀ tó òun pé ọlọ́wọ́n ọba Azza wa Jalla ìyẹn mọ́ ọlọ́wọ́n ọba lè ní nínú orí rẹ̀ nínú ètò dáa wọ́n ti ní lọ́dọ̀ kọ́lù bíbí dáadé ẹ̀wọ̀n kan ọkọ̀ rẹ̀ gbọ́dọ̀ wá balẹ̀ tí gbogbo nǹkan táwọn sọ fún ọ yìí ni o ètùmí náà rẹ̀ ń ìfọ̀kànbalẹ̀ tó ṣe pé a máa rí orípa rẹ̀ fi sùúrù kìlà áàtì nínú ìwà ẹrú bí kò máa rí ọ pé ń mm, ń mm, eléyìí ìwà olùgbàgbọ́ ń bẹ lára rẹ̀ ẹ máa rí ìṣesí olùgbàgbọ́ lára rẹ̀ wẹ̀tì zẹ́ẹ̀mí àwọn amírì yìí bóyá ó ṣe máa ní pé ó mọ̀ tó ní máa ṣe tọ́rọ̀ ń bá mọ̀ṣínà bí náà wá èyí tó bá ní kò jìnà tó jìsì náà sí tọ́ ṣékì ní wàlẹ̀ ìmánu bìlá eré ìwò láwa náà ṣàpẹ́lẹ̀ àlẹ̀ ìmánu bìlá náà láwa wọ́n ní àlẹ̀ ìmánu wọ́n ní wọ́n àtàkù àkídà ìsìlámì yàwó lóko à òun gẹ́gẹ́ ní foundation gbogbo àwọn àkídà iṣẹ́ náà bí a ní foundation a ní wọ́n ní tó wá ń jẹ́ nọ́mbà wán nínú wọn òun ni al-imanu billah òun ni lù òun ni pàtàkì gángan ó ní pété bá ní ọ̀rọ̀ màláíkà kò yé mi dáadáa ọ̀rọ̀ màláíkà yé mi sí ó yé mi sí àmọ́ ọ̀rọ̀ tọ́lọ́ al-imanu billah yìí ni ò yé mi kó làǹgbà mi nǹkan kan lè má yé yẹn nípa ọ̀rọ̀ màláíkà yẹn tó yẹ pé ìjìmọ̀ ńlá ní ọkàn yìí ọ̀ òní yọ tẹ̀sílá ní jẹ́ ìjìmọ́lá ní pé kárípì kankan yéèyàn ní òdìdí àwọn tó wá ní pé afẹ́fẹ́ máa fọ́ o lè wọ́n yọ sórí ìmọ̀lùbìlà ó gbọ́dọ̀ yọ ìjìmọ́lá ó tó gbọ́dọ̀ yọ tẹ̀sílá ní ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ẹjọ́ wọn àpòjú ìjìmọ́lá náà tẹ̀sílá wa tó bá ní ọlọ́run ọba ọba onímọ̀ ni ṣẹlẹ̀ tábàtọ̀ ọlọ́run bá ó mọ gbogbo nǹkan tó ìjùmọ̀ lánàá tafsilan olùkọ́ wa mọ̀ pé kódà ọlọ́run bá mọ̀ déjì kankan tí ń rìn lẹ́lẹ̀ báyìí ọlọ́run mọ̀ nípa àtàbí ọ̀sẹ̀ yẹn alọ́kọ̀ gbà pé ẹ̀rọ ìdótọ́ ni ọlọ́run bá gbogbo mọ gbogbo nǹkan tó wá ní kankan ìdílé yìí lọ́rùn ah, ọlọ́run tó mọ ẹgbẹ́ òkú fẹ̀rẹ̀ ìdílé yìí náà ọmọ ọ̀hún àmọ́ mọ̀láíkà lápẹjú ẹni sí kán ní mo gbà pé mọ̀láíkà wọ́n bẹ ṣùgbọ́n ó wà máa kankan nípa rẹ̀ bóyá ọ̀nà pé ìfúráfíìl òun ni ọlọ́run ti ti ọ̀rọ̀ òjò tó fi bá ìyẹn lè ní ẹtí ìdùnnú ọ̀dà àdéhùn àmì káyé àmì pé ìfúráfíìl ní ọ̀pọ̀ ti rè èyí ó wọ́n débẹ̀ ọmọ kan pé àmọ̀láíkà ń bẹ dé ọlọ́run ló ti dá wọn ẹ̀rọ ọlọ́run ni wọn ọlọ́run ti máa ń lò wọn máa mọ̀ràn oúnjẹ ó wá máa tẹ̀síìlì rẹ̀ ìyẹn lè má الإيمان بالله أساس العقيدة الإسلامية وربها فهو الأصل هو كان يقبله وكل أركان العقيدة gbogbo àkídà irígbò yòókù tó kú lára àwọn yẹn mùdọ́fà tún ilé yìí arọ̀bí ti lè ẹ̀rìkú ní alẹ́mọ́nù bẹ̀lá àwọn ni alìmánu bí màláìka ti yí sálábí ti ń ọlọ́run màláìka ọlọ́run wà rúsùlì yí òjíṣẹ́ rẹ̀ wà kútùbì yí ẹ̀sìn ìbáwọn kọ́dà wà kọ́dárì yí tó kádà ọlọ́run láti pè é so ìjọ gbẹ̀dẹ̀ kìyàmù náà òun náà ló tún ní òun náà a tó náà ní gbogbo ẹ pátápátá yọmọ ṣẹ́ tọ́dọ̀ ọlọ́wọ́ bá ní. فالإيمان بالله تعالى ولي إيمان الصلاة تعالى شغله ذات يتضمن الإيمان بوحدانيته ó tínú kí ọlọ́pọ̀ ọlọ́run kan pẹ̀lú ọ̀kan péré ni ẹ̀ọ̀kan péré náà ọlọ́run kò pé méjì kò pọ̀ ẹ̀yọ̀kan rẹ̀ ó ti ní kò sí ní pípa rẹ̀ ọ̀ká ní wọn ni à tó nìkan náà ni àwọn tó ń darí gbogbo sọ́wọ́ yìí òun náà ló ń da òun náà ń darí lẹ́lẹ̀ àti inú omi ah, àti rí ọ̀dàn àti omi kan ah, àti ní ìrọ̀rùn bá ọ̀rọ̀rùn olúwa òun ní òun nìkan ó gbọdọ̀ kílẹ̀ sí ẹ̀kọ́ òun nìkan ni tòbákan náà wọ́n ti kọ́ kì í rẹ̀ àìrà rẹ̀ ìyẹn gbọdọ̀ tó máa ipe ó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ẹnì وأسمائه وصفاته إيه يقول أن يبقى فصول قولة في غيره لأن وجوده جل وعلا من المسلمات التي لا شك فيه ولا رأي ولا يعني رأي قولهم ذا أنت تنكر جوبه جوله لكي يقول أن يبقى قولهم ذا لتهم كوني كما جيناره sẹ́rẹ̀ kẹjá lè rí ní kó ní ẹ̀mìnì ẹ̀pẹ̀tẹ̀ rí sọ́rọ̀ yìí mẹ́rin ní ààrí ààrí pé oòrùn yẹ́ ẹ̀mìnì mọ́ ń yọ́ àrùntọ̀ mẹ́ tó o túmọ̀ sí pé ọlọ́run ọba ọba tí ń bẹ nípa ìgbọ́dọ̀ gbàgbọ́ ọ̀dà ńlá rẹ̀ ilẹ̀ pípa kọ́dà àdámọ́ adúmọ̀rin àdámọ́ yẹn pé nature ọmọ ènìyàn nature ọmọ èdè yẹn wọ́n kọ́ lọ́n bẹ̀ tẹ́lá rí ọmọ kékeré tẹ́lá bí ẹnìkan kọ́ ọkọ rí o yẹtọ̀ ní ìmùlẹ́lọ́ wa ẹ sì rí bọ́ọ̀mù ọ̀tọ̀ fún ẹgbẹ́ ìmùlẹ́lókè ẹnìkan kò sí kọ́ bọ́lọ̀ ṣe dá máa ọ̀nà ẹ̀dẹ́ ènìyàn nìyẹn so kódà Ibrahim ọ̀nà ti ṣe pé tọ́mì yẹn bá ní kó òun ẹ pé àhárá ń tàfà tó ti fi mú pé àdámá kódà tọ́mì yẹn bá forí kalẹ̀ ẹ̀rí báyìí ó forí kalẹ̀ ibi ọ̀rẹ́ nìkan pé wọ́n wọ pé àbíkó ẹ̀hìn ẹ̀jẹ̀ ló dé mú ìwà kẹrẹ́ nìkan tó fẹ́ sàdúrà bóyá ó fẹ́ fẹ́ lọ́hùn ẹ̀ẹ́dẹ̀rẹ́ nìkan yóò lé ẹ̀rẹ́ wọn o títí máa kọ́ lọ́dún tó ń gbé ọlọ́run o ìtọ́ kọ́ lọ́dún ó kéré ojú yóò tẹ̀lé lọ tí ọlọ́run bá ń bẹ̀ kéré ti wà fitra àdámọ̀ wájú kámọ̀ rẹ̀ wà láàk lákàyè náà ní jíkì yàn mọ́ ẹni wọn lákàyè ọpọlọ́run bá ń bẹ wà ṣáàrẹ̀ ìbẹ́ẹ̀ náà ní àti àwọn ìfura mọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn inú díkà pé ọlọ́run bá ń bẹ ومن الإيمان بالله تبارك وتعالى لا إيمان بكنا ومن الإيمان بوحدانيته كنو بقى كونسولون ولوليته أفي جوتفو وأسماء وصفاته أطلقوا لأبيوير وذلك بالإقرار بالقرار ولكن يرجع إقرار ذكي وأفهم قد دولوجيو بأنواع التوحيد الثلاثة والتوحيد ذات التعطاء الثلاثة àwọn iṣẹ́ tọ́lọ̀ máa ń ṣe rògbòbíyà tí tọ́lọ̀ ń ṣe òdòríyà ìjọba láti fún àtúnlọ́wọ́ àtúfà orúkọ ọlọ́wà tó yẹ kó kílẹ̀ sí yàn máa jẹ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ tó yé yan tọ̀ wà á ti kọ́dọ̀ á kí o sì láti tọ́kàn rẹ̀ wọ́n lè ámì lórí ya ọwọ́ àtúwà máa ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ wọ́n wà láti lè àmì wá wọ́n náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà nì tọ́ wọ́n á lè ti ń yẹ́tọ̀ kí ìròyìn òbí rà inú tí ẹ̀ gbọ́dọ̀ gbọ́yé nínú gbàgbọ́ wọ́n ní màánà ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ tawhid rububiyya kí ni ó ṣe ọlọ́mọ ọba lọ́kàn níbi àwọn iṣẹ́ rẹ̀ bí máa ń ṣe ó ní al-i'tiqad al-jazim bí a kàkà tó wájú jẹ́. bismillah ar-rahman ar-rahim tawhid rububiyya ma'ana al-i'tiqad al-jazim wa iqrar tam لأن الله تعالى وحده رب كل شيء بمليكه لا شريك له والخالق ومدبر العالم والمتصرف فيه والقادر عليه وأنه خالق العباد وواجبهم ومحييهم أو موتهم ولا معقب لحكمه ما شاء ما شاء كان وذلك يشاء لم يكن وكل من في السماوات والأرض أب الأرض لله وفي قبضته وتحت قهره سبحانه وتعالى والإيمان بقضاء الله وقدره وفي وحدانيته في ذاته وقياسته توحيد الله تعالى بأفعاله. شيخ عبد الله بن عبد الحميد الأكبري وني على يزيد تفسير الربيع الله التوحيد قدر ميتا إن جد قدوية لا بتوحيد قدر نعم أفضل على غير فوعي وني تمارع الاعتقاد الجاذب ولكي أني أتذكر يعني والإقرار التام كي أني يفير لتوقي يعني كي أفهم أفهمش من جواب الإقرار يقول لأن الله تعالى وعده وطلع لكوشه رب كل شيء ولد بوكوكا ومليكه ولد لك قارئ وتدور مبادئ قارئ وقال يا اه كم ده يقول ترى الكل يوم ìran o ni wọ́n jẹ́ fọlọ́wọ́ ọlọ́run ká pa gbogbo ẹ̀dá rẹ̀ lẹ́yìn kódà láṣẹ rí gàlà wà lẹ́nìkan tí wà ní òun wá ń àtìsí rẹ̀ gbogbo nǹkan tí ẹ bá fi ń ṣọlá tí ẹ bá ní òun jẹ́ aláṣẹ òun jẹ́ olórí kò sí o lè dá wà nìkan kódà tó bá fọ́fọ́ mi ènìyàn pé ẹ o lè fẹ́ lọ́gà rẹ̀ rí àbùkù ní wọ́n lè àwọn tẹ bá ní wọ́n nìkan ní ọlọ́run èèyàn pọ̀ ọlọ́run ọba lérò èèyàn pọ̀ ọlọ́run ọba lérò torí kí ni ṣé rí omi èèyàn tí wọ́n bá ń dáwà ìtumọ̀ rẹ̀ ni pé ìyá ń jẹ nù ìyá ń jẹ kò léèyàn la ó ní bùkátà sẹ́ni tí ó máa lò kọ́mi yẹn wà ní ìfẹ́ kò níyàwó wà láyà á àmì ìyẹn ńlá

tí ọba ń bọ̀ pé ìyànlọ́wọ́ ilé wọn láwọn ọ̀rẹ́ rẹ̀ ni àwọn bá kẹmẹ́lá dúró àwọn gbà àwọn èèyàn wọn gbà máa ṣeré àmọ́ pẹ̀lú àwọn tí wọ́n wá ń jòkó tì wọ́n yà ìyànlọ́wọ́ ìgbà báyìí náà o ẹ̀yẹ́ sàn án bọ̀ pé àlàyé yìí náà ẹ̀ rí kíní lọ́wọ́ wọn ni tààrú wọn wá yìí dákun ìlọrin sì mẹ́rin ẹ̀rọ ẹni tí kíni ọmọ ẹni tààrú jẹ́ olókàdí ẹni lálọ́jọ́ àrẹ̀yìn ni àmọ́ náà kò nídìí شريك والميديا لكيس هو الخالق هو لدينا بكنا وهو مدبر العالم ومن داربه ولم يأيه ومن داربه والمتصرف فيه ومن شطره فهو عليه تواي مروا كله وتوا وتقوم به ومن يورد بقوة ومن يورد بقوة tẹ́lẹ̀ kan bá jáde bọ́ta tó bá ní ń tàbá fẹ́ kó ṣẹlẹ̀ láyé ni ó ṣẹlẹ̀ ènìyàn tọrẹ jẹ ní o ìtọrẹ jẹ ògbé tí mọ̀ fún ìtọrẹ àwọn oúnjẹ nínú ọkàn rẹ̀ yọ́mà ọlọ́run bá ló ń darí ayé o mo ló ń ṣètò ayé pẹ̀kọ́ nínú ayé mo ló lágbára lórí ayé kó làwọn ẹbí tọ̀wọ́ àtọ́nà ọ̀lẹ́bí ọ̀lágbára lórí ayé ọ̀lẹ́bí ó ṣètò ayé ọ̀lẹ́bí kan ní darí ayé àlẹ́bí kan máa ń darí sọ́dọ̀ ọlọ́run pé àwọn ọlọ́wà ti ń darí ayé وأنه خالق العباد ونبدأ بيرو ورازقهم ونبون ẹ̀rí onímbó ẹ̀dá onítọ́jú ẹ̀dá bàbá ò lè tọ́jú yàn ìyá ò lè tọ́jú yàn àti tó bá wu ọlọ́wọ́n bá náà nígbà míì kọ́nà nígbà míì ẹni tó yẹ kọ́ tọ́jú ìwé sí wà láyé bàbá ni olówó wà láyé kò sì ní tọ́jú ọmọ tó ibẹ̀ ní ẹni tí bàbá rẹ̀ bá sí láyé gbọdọ̀ mọ̀ pé ọlọ́mọ ẹ̀ tọ́jú èmi náà torí ẹ̀dùn mí ní bàbá kọ́lá bá rẹ̀ tún ní tó fi tọ́jú rẹ̀ ó lo ìṣẹ̀lẹ̀ yìí ní tọ́jú ẹ̀ ní aláìgbọ́rọ̀ ọmọ yẹn ní ọmọ ìrírí wa òṣèlú ọmọ yẹn wọ́n wá bèè pé ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn ni so bẹ́ẹ̀ sì ojúṣe bàbá ti ni òun náà ni pé tí wọ́n bá rí ẹni tí kò wá rẹni tí ó mójútó bóyá bàbá rẹ̀ bóyá ìyá rẹ̀ ẹ̀rẹ́ ló mìíràn tó ní ọlọ́run bá ló mú eléyìí o ìyá bí tọ́lá ìlú ṣe kéde ìyá lọ wọ́n wà ومحييهم وأولما نكما بلاي ومميتهم أولما فدا ولا معقب لحكمه كنت لي من يرى لي لا جوري تكي من أكيد سوى جوري دا آه ọlọ́run dájọ́ kí o ní ní ìgbà aláyọ̀ kọta gbáko lè tó kọ́ọ̀tù lè kí o má dájọ́ kọ́ọ̀tù ẹ̀wù ẹ̀wù tó hàn lọ́wọ́ ẹ̀wù kí o wọ́n ni wọ́n lọ sí magistrate court láti magistrate court wọ́n lọ sí high court láti high court wọ́n lọ sí àfíìlì láti àfíìlì wọ́n lọ sí supreme ẹlẹ́yìn supreme ní kò sí kankan mọ́ lẹ́sílẹ̀ ayé nu ayé ọmọ èèyàn ló fi yíò ń gbé ọwọ́ ara rẹ̀ kalẹ̀ fọ́lọ́wọ́n sọ pé nǹkan bá dá kẹ́lẹ̀kọ́ wá ní àwọn àlebá yí padà. bí kọ́nà tó bá lóhùn ní ti àwọn ẹlẹ́mí ó ṣe wàlá àwọn èèyàn rí ọlọ́run fín wọ́n rí ọlọ́run fín torí ọjọ́ òkè yẹ kọ́nà ọlọ́run fín ju òun náà ni àwọn tá à ń ṣàyé tá à ń ṣàyé lónìí tí gbogbo tí yóò mọ̀ pé oògùn ọlọ́run fín ní bẹ́ńtò ti wà yìí bàtẹ́lẹ̀ kan bá ní supreme náà làwọn gbé kalẹ̀ pé ìjọ tó bá ti dá wáyé ọ̀sán nù. sọ ọlọ́run bá tó wá dá gbogbo ayé ikú gẹ́gẹ́ ni ọba ṣèdájọ́ náà ni ẹjọ́ tó bá dá fún ẹ̀dẹ́ ènìyàn kó gbà láì tupa rẹ jẹ́ ìkúra rẹ orítọ́nà bá ṣe fún ọ lọ́nà tí yìí tí ò bá ń ṣe máa bẹ́ mọ́kànra mọ́tara mọ́bara jẹ́ tòótórí pé kí ni ọlọ́mọ ọba ni ọba tó ṣe pé ẹjọ́ rẹ̀ ẹnìkan lè yí padà ọ̀ nítorí bá tún wá yí padà náà ni ẹ bá kírun tán كما هو النبي صلى الله عليه وسلم بو بو لنكن شنا ريو لوري بابا يعني تبت السلام عليكم يعني اللهم انت السلام اللهم لا مانع من رعيتك يعني اسم النيران بيك ولو تغفني لا مانع لما عطيت تغفني كنت تقول لي اللهم tọ́lọ́ máa ní mo fún ọ ní mo fún ọ ní nǹkan yìí ipò yìí mo gbé ọ sílẹ̀ owó ni mo gbé fún ọ ọlọ́run kò sẹ́ni tó lè pèlè kò sẹ́ni tó lè gbà tó ní ìfẹ́ ẹ bá fún bákan náà wà láàmú ìtìyà lè má mànà ẹni tí wọn náà bá ní ìfún ìrẹsì tó lè fún tọ̀ ètò tọ̀ inú pẹ̀lẹ́ gbàgbọ́ lélẹ́yìn o ipe ọgbọ̀dọ̀ yéèyàn bẹ́ẹ̀ ó ti gbọ́dọ̀ dára lójú ó ti gbọ́dọ̀ máa hàn nínú fẹ́ yàn. لا معقب لحكمه ما شاء كان دعاء يشله يشرع دعاء لم يشرع وما لم يشاء لم يكن دعاء كي يشله فكل من في السماوات والأرض عبد له وفي قبضته مكتب السماء أتطوع عن بيت ẹrù ló wájẹ́ fọ́lọ́run àti lórílẹ̀ ayé ẹrù ló kódà tí kọ̀bùdọ́ ti yìí ìkápá ọlọ́run láwà ìkápá ìdọ́pẹ̀lẹ̀ kọ́bùdọ́ ni ọwọ́ wa táwa bá fi gùn kan títí wà lọ èmi kankan ti ráyè ẹ dàpọ̀ ní mo bá jù sí ọwọ́ mi yìí ṣé ó lè nílà tó ọlọ́run bá ẹ̀sẹ̀ wà jẹ́lẹ̀ ọwọ́ tiẹ̀ tí a àmọ́ bó ṣe rí ọwọ́ ọwọ́ òní gbogbo àyàn ẹ̀yàn ọwọ́ rẹ̀. àtẹ̀dé èèyàn ni àtàlẹ̀jẹ̀nú ni àti sánmà ni وتحت قهره إيه سبحانه وتعالى والله إبا ما جاني بعد إبا ما جاني هو إبا ما جاني هو وتحت قبضته وتحت قهره سبحانه وتعالى أبي أبي أبي قهر الله máa fi jún ọ̀sán. kọ́hán abẹ́ kọ́hán ẹ̀rì wá sí kì mí gbọ́. wàtàkìtà kọ́hán yìí subhana abẹ́ kápọ̀ ọlọ́run wa ni náà ni náà lọ́wọ́ wàtàkìtà ọlọ́run kápá wa wẹ̀lì imáàlì ẹ̀rọ gbọ́dọ̀ nígbà bó ti kọ́dọ̀ ilẹ̀ ọ̀dà yìí kádàrà ọlọ́run ọwọ́ ẹ fún ní ọ̀nà náírà ni àyè ní sí náírà. tó bá yẹ pé wọ́n ọwọ́ ìdí ẹni ẹ̀sìn tó jẹ́ ayọ̀ǹda ayọ̀ǹda ẹni sìn. bàbá tí wọn mi bá ti gùn yẹn bàbá fa ẹ̀wọ̀n táwọn tí wọ́n kó mi lé èkó kọ́lọ̀ mọ́jú wọn kó ọwọ́ ìdí وخلافته من تنجق قور توحيد من توحيد الله بأفعاله ونكاش الله مبالغ ونشوف pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí bá ń ṣe gbogbo iṣẹ́ rẹ̀ kágbà pẹ̀lú kán ò عبد الله بن عبد الحميد قال وقد قامت الأدلة الشرعية ولا يعمل يري منه وفي يوم على وجوب الإيمان توصف جدا يا أبو ظنبا بوتي بربوبية الله كما شطر من شيخ قوله تعالى يقولوا لهم أمني الحمد لله رب العالمين ها جد الله سبحان الله تبادلين وجمجوا وهذا ذا لمن في هذه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹ̀hẹ́ ewé tó ṣe pé ó lo sàtífíkẹ́tì tó fi máa pàṣẹ sí ìmù torí ẹni yẹn kì í ṣe pé wọ́n á pé lọ́lẹ̀ yíya sàtífíkẹ́tì wọn àgbékọ́lọ́tọ́ fún wọn pé ìwọ́kọ́ ló ní tí ó ṣe òun náà ní pé kó wọ́n náà tó ń fi ìdúró lára síbà yẹn náà pé kó gbìyànjú kó lọ lè ṣe mí tí kó lè wọ́n náà tó fi tó fi ṣe replacement kí ní ìpadà tó nǹkan tí ó lè ṣe nìyẹn tó wọ́n lọ ọ̀rọ̀ rẹ̀. lóde ní asalaamu alaykum wa rahmatulahi tó yẹ kí n ṣe ọ̀rẹ́ tẹ o òṣèlú àwọn ọ̀sẹ̀lọ́tọ̀ yìí àwọn ìṣẹ̀lẹ̀ àwọn jẹ́ alájàpá wọ́n á tún ẹ̀yìn yẹn bẹ́ẹ̀ wọ́n ti nǹkan tí ò ti dà nígbà mú àtàwọn ọmọ ní àwọn ọlọ́dẹ mú alájàpá yẹn tọ̀ wọ́n wá fún ní àdá ọ̀nà tí aládarí àdọ́ ìwọlé ọ̀nà múlò wa lọ wa tẹ̀sílẹ̀ ní ilé ìfẹ́ lọ ilé òkú lápára wáyé ìwúlò wa fún yín ní àdására wọn ní ẹni wọn wọ a ìlú olóògbé tó ìlú tí ó ń lọ ẹgbẹ́ òfin gbọ́dọ̀ yìí láfún gbogbo ilé ìwé ìlú àgbẹ̀ òfin náà. sẹ́rí òkígbẹ́ ti ṣe special yẹn ni pé ìdán ni ìdán ti nìyẹn ìrọ̀rùn sọ̀rọ̀ ní kìfìrí ni tó ǹjẹ́ ẹgbọ́ rí fún àwọn sọ́jà wọ́n ń ṣe ayẹta wọ́n lè ṣe ayẹta tí wọ́n bá ní kúdé kúdé náà nìyẹn so kí ọmọ lóhun ń ṣe òkí bẹ́ ayẹta àlùwò gbogbo ẹ̀ pátápátá àlùsáré fẹ́ṣẹ̀rò lè fi mọ́ sọ̀rọ̀ ní kìfìrí kò nídìí kò ní pé ọlọ́dún ń ṣe ayẹta tòótọ́ ló bu ó bu alájà palájà lọ àdáwà àwọ̀ yíwá lọ́nà parabọ́ wá lọ́nà ọlọ́dún ṣe ayẹta ó fẹ́ lọ́dún wọn ló kèbèrè nù kódà kan sọ ládàá kádà wọn ti wọlé kó sì dùn wọn ọ dájú kọ́ lọ lè ṣe òkígbẹ́ lọ àbíkọ́ ẹ̀hán tó wá kó lọ fi tẹ́yẹ lẹ́ lọ́wọ́ wọn kan ní ìṣe ẹ̀dọ́kọ́ so èèyàn ń ṣe ọdẹ kò túmọ̀ sí pé kí wọn wá lọ fún oògùn káàkiri so ara àdánwò ti ń bẹ lọ́dọ̀ àwọn tó ń ṣe opc àtàwọn fijilanté nù oníbi oògùn oníbi oògùn tó bá pẹ́ mi lé ọ̀gá gbé tó lákin ọ̀ lákin kó ń bẹ̀ sọ pé ọkàn lọ́mọ ẹ̀ oògùn lọ́mọ á gbẹ́ mi lé pé ẹ̀ ń kó tó jẹ́ kí ni máa apá ọkùnrin ti dé kèfèrí dé nù tó bá ti bá wọn dé láàmú nù. سبحانك اللهم وبحمدك اشهد لا